وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير وإذا قيل لهم ndeki ma dona la ma domon manu tonan ma woyo lita vidun kijiko yi ma chaji ma ma yi koko iveje ko wa idha qila lahum shangu makauma اتبعوا ما أنزل الله مكونا وتقوا كده ما اللي بين يقجره قالوا ما كانوا بيجي نيما نيما ما نيلي تابي أجوك ما كلو يوك يوم كي ما هنا لالو بل ما هنا لالو ما هنا لالو كون أفهم نتبعوا ما وجدنا tọ̀kẹ́wẹ̀ kagbọ́kẹ́ ẹ̀wọ̀n alẹ́bọ́ yẹni nẹ́tẹ̀bí o àtàlẹ́bọ́ máa wọ̀yẹ́rẹ́ náà àléhì àbá àná ẹ̀yìn káwà kẹrẹ bá máa tá ojú ẹ̀yìn lẹ́nà alẹ́bọ́ ilẹ̀ yíyan máa yíyan ní tó ń lẹ́nà máa tẹ́ màá náà kú ìgbélégbèlè yìí tí èyí ní ilẹ̀ nene ki ango dini ya nabi muhammadu ki mola ndute uboko yopo maabi we unge cha bapame e ko se ki ti olita bi oyo ngene do kolan o e ko ti olita bi oyo kolan me ya ti olita lenge ya yuzun e le te uboko yo e eh o minena eh eh من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير كدغوا كيتغلا ودتا تيجي وكوبو كنوما او ادو بكنوما ويتبع كل شيطان مريض ebili eki so ye gwiti ko ye ebili o nele ya yenu ke mi bi ebi di alẹ́ wọn ẹ̀yẹ́ kẹ́yàn ẹ̀wọ́ àti yíò táwọn wà yí wọn àpéèkì tí ó mẹ̀mẹ̀lẹ̀ yìí ayé àbòyí lẹ́kọ̀ọ́ ayálẹ̀bọ́ ẹlẹ́gà máa tẹ́ẹ̀mẹ̀ ẹ́dàgbò yẹ́ ẹlẹ́yẹ lẹ́gà máa wá ti hàn òun yẹ́ ní kí kàkà tí ìwọ̀n ẹ̀ta ti bí àná ń rìn kàkà táwọn ẹ̀dẹ́ ọ̀kẹ́ ti ṣíríkù ní ní kàtí ìwọ̀n ẹ̀yán nìyẹ́lẹ́ta ní.

ìyàn ọ̀dọ́gbọ̀ mẹ́ta tání ọ̀dọ́gbọ̀ mẹ́ta lẹ́ẹ̀dẹ́ ìṣàpàkó yìí áhàn ah, ah. ilẹ̀ tọ́ ọmọ mẹ́wọ́ ẹ̀yọ tákàtà ń wọ́lọ́ mbìkàtẹ́ ń wọ́lọ́ ìtàkì wọ́n ṣe ní èdè àbàpàtà na

ọwọ̀ sẹ́pẹ́ kọ́lé alọ́ ọ̀nà èyí ó yàwé yìí wà kọ̀frọ́ǹtà mi máa lè mi àkẹ́wọ̀n yá máa tẹ́ ma ìgbélé nà máa bọ́ ẹni yà kàkí máa lè bọ́ yọ́ lè bá muhammadu àlèbọ́

kìá dùnmá dẹ́bà yo ó náà una yẹ kpọ́nẹ̀ kọ́gàlá yọ na náà ma máa yẹ kuma dodo àmà támàlẹ́ yàn ló kuma yí wọn bá máa kọ̀làkú rítàrí ọjọ́ tó nà yá níbi muhammadu yi yìí dágbò kuma ma lè gọ́nà yá máa tọ́mà ẹ́ wọ̀lẹ́wù káànà ṣẹ̀tọ́nù kó ẹ̀ndà ikẹ̀kẹ́ ìṣẹ́bìlì yẹ̀dẹ̀rúhùn òdàtọ́mà kẹjú ìyálẹ̀ ihá túnmọ́lá yálẹ̀ àṣẹ túnmọ́lá alẹ́ ọ̀nà túnmọ́lá kó ẹ̀hà tẹ́ẹ̀ṣẹ́ wẹ́dẹ̀rà tẹ́ẹ̀tíyàn ní kó máa kọ́ lọ́lẹ̀ ṣe kìí ayé ọmọ máa yẹ́ kó máa dágọ́ ọ̀nà lẹ́rẹ́ kàkọ́ ọ̀nà yá máa tá máa lẹ́ máa dágọ́ pọ̀ òbìkìbìrú mẹ́ yóò àkọ́nà ìbìrí ìní tẹ́ yìí ẹgbàmí òbírẹ́kì nùmà kẹ́ màmá ti fẹ́rẹ́ rẹ̀ élémìnì tọdú àmáyé wọn àpáàdé iná ọjọ́ ti sẹ̀múnú màtẹ ìkùránì àtàwọn adẹ́ mbókàdọ́mọ́ mànùmà mbókàdọ́mọ́ máa nẹ́mu mànùmà tọ́ òbírẹ́kì ẹnẹ̀kí àti àmà àtẹ́ẹ̀rẹ́ ẹ̀mọ́sẹ̀ ọdúnkẹ̀ nẹ́nẹ̀kì ní olùta ọjọ́ dẹ́gà kọ̀lá rẹ̀ ẹnẹ̀kì àti olùta mi ò nẹ́gà kọ̀lá rẹ̀ ẹnẹ̀kì àti jẹ́ ìlé ọ̀nà ẹ̀kẹ́ àkáyà àmà tí mẹ́ ẹ̀mọ́dọ́mọ́ ìnìkẹ̀ ni mbóméjì mamdókété màbẹ́ mamdókété ni mamdókété ọ̀dọ̀dẹ̀ máa ń gbọ́dọ̀ àmàtà màkúnyà lọ ngbókẹ́ mà kébìlì ìkọjọ́ kàtẹ́yì ọ̀hádùn máa yún máa lọ mẹ́gà máa tóbi yóò màtàbàpàjọ́ taka moto bi gini mbe gidi moto adai kuma ka ne ga ka ke ba bi ya tamun e ba bi tamun aka tinya ngona na ka na ka ke ba bi tamun to okara tu ko ne ta ku be ya wa challenge ye ke nge bo bi jonga ma ti gubo e ke chubu gi yok ma ye o lek ma yek ma chadina ba kwa ke mtemero ma nyonyo ke ko megba megi ojo ka meju yani arúlà mú nẹ̀lú a máa tó yíó lẹ́kẹ́ bàbá àmìbí àmùhúnmùdù bá òun múnà náà ọgọ́ ìwáyọ̀ ẹnkà níbi ní àdẹ̀ kí ẹ máa ṣe dẹ̀ yẹ mẹ́dínà aka níbi dé ṣe kìkà máa tó dábálẹ̀ lè ti mẹ́dínà níní ẹ̀hùn lẹ́ ẹ̀hùn

ومن الناس من يجادل في الله ب... إيه؟ ويتبي كل شيطان مريد tóun kò kí yọ ékè àpámakọ́ nẹ̀yà dákùnmà ajújáà àjọ yìí rẹ̀ ngbó kí yọ ihe wèé mẹ́ àmẹ́mú tẹ̀mẹ́rú mẹ́mẹ́ nga níbi méjú gbà àbí mẹ́ kí

kọ́ dẹ̀dẹ̀ ma kí pẹ̀rẹ̀ tún náà yìí àmì máa lẹ̀mí bídíà àmì máa lẹ̀mí bíbí báàmù òkú tẹ́kọ̀ ayé wọn àdí nìkó yí ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ma náà jẹ́ tọ́gbá mẹ́bìrí lẹ́kọ́ ma náà kú ìyà búbo ìkì ní máa ìnínì dẹ́ dáàmù ayalẹ́ ìnínì kan tó tẹ̀ kàràtí kena dugi na kwe bujung amo kocha kidogo ngo ndio kapoi ojeje kama kusukama fikio kidogo Allah kimudumua Allah kikola janna kala hawa mwana ambao atidie kujibie pale pia Allah wa mama